ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù owó eégún apá kejì mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní fíìmù owó eégún ẹ sì kú ojú lọ́nà apá kejì fíìmù náà lónìí a máa sọ̀rọ̀ nípa apá kejì fíìmù owó eégún mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà fáwọn tí ò bá yìí ti wò ó ẹ gbìyànjú láti lọ wo fíìmù owó eégún lórí Yétúndé Barnabas TV òun ló ń ṣe fíìmù náà lónìí a ó máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí ṣé storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni ṣé graphics fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù yìí òun lẹ nífẹ̀ẹ́ sí jù ẹ tẹ nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù kẹtẹ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ ìdùmàrè ọpẹ́ ọmọ àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi ire lójú gbogbo ọmọ àrí ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.